affecting the tie of kinship, your relations. You try to do good to them. Don't say that because your relations are not good people, therefore you cast them away. Nah, don't do that as a Muslim. In fact, the Prophet ﷺ said, the best and the best sadaqah is the one you give to a relation who harbors secret enmity with you and you know by so by so doing you are killing more than a, a bird with a stone so many birds with a stone you are sinning tying the rope of kinship and you are doing sadaqah at the same time so you should have said no because it's my relation is a wayward person or she's a wayward person, she's not a good person, therefore you cast him or her away. No. Get him or her closer by doing good to him or her. Such as Allah subhanahu wa ta'ala use it to increase you in long life. The Prophet ﷺ said, وَسِلَّةُ الرَّحِمْ زِيَادَةٌ فِي الْعُمْرِ It makes you live longer. That is what the Prophet ﷺ said. Then the Prophet وسلم said further, وَكُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ Any good you do, apparently little you may think it is, even by taking what is what may be harmful to people away from the road. In fact, the Prophet وسلم said, even if you are to meet your own uh, your brother or sister who is in distress, وَأَنْتَ مُنْبَسِطٌ إِلَيْهِ وَجْهُكَ and now try to disarm him or her by smiling at her to make her feel or him feel that no, you don't necessarily have to bother yourself with this stress. Try to ease ease on her stress by you know meeting him with good smile. The Prophet ﷺ said that is part of goodness also, which Allah subhanahu wa ta'ala will solve your problem with this world and in the hereafter. When you relieve or diffuse the strength of another person in this way, Allah diffuses your own stress too in this one and in the hereafter. That is what the Prophet ﷺ said. And the Prophet ﷺ said further, وَعَلَى الْمَعْرُوفِ الدُّنْيَا Those who are good people, in their faith, they are good, they believe in Almighty Allah subhanahu wa ta'ala, the prophets, the books, the predestination, the fact that we are going to account for our deeds in the day of judgment. They believe in all this. And they do good to others. And in ma'aruf dunya, those who do good in this way, in this life, and in ma'aruf al-akhirah, they will be people who will be categorized as good doers in the day of judgment. They will be given a good recompense in the day of judgment. وعلى المنكر في الدنيا Those who are mindless of their ways in this world, they do whatever they like. They don't care whose up is God. Allah will not care also where He will put them in abode of punishment in the day of judgment. And that is why it is very important. One of the easiest and fastest way to correct, reform a society is that your own part of the society Try to reform it. Be a good person, not only to yourself, to every being. By so doing, you will be spreading goodness. May Allah make it easy for us. Now. وكثرة سؤالهم عن أحوال أصحابهم وذلك لأجل أن, يواصي أن يواصلهم بما يحتاجون إليه من الطعام والثياب والمال. نعم. kì í ṣe wípé wọ́n máa ṣe sàrà nìkan wọ́n máa ṣèwádìí àwa ń rí jẹ díẹ̀ díẹ̀ ni bó ṣe lè wù ká sọ àfáwọn ọtí ẹ̀ bẹ́tà àwọn ọmọ ẹ̀yà wa yòókù kọ́ tí wọ́n wà lágbègbè ó lè jẹ́ ọ̀rẹ́ ó lè jẹ́ bí ó lè jára kí ni kọ́ndíṣàn wọn ipò wo ni wọ́n wà torí pé Islam ọkọ̀ dín pé kéèyàn máa kọrin gbámúgbámú láàyò àwọn ọmọ pé ebi ń kọ ọmọ nìkan la haram kẹta débi tí òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam kìí ṣolùgbàgbọ́ òdodo ẹni tó sùn láàyò tí àwọn amúlélẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń sùn lébi oníkèésì ara wa kìí ṣolùgbàgbọ́ dodo. nítorí náà ìṣesí àwọn sálàf àwọn ẹni rẹ tó ti kọjá lọ ní pé àwọn ọmọ ẹ̀yà condition wo ni a ti ẹ̀ wà bó o ní po wọn bó o náà ṣe ń jẹ bó o náà ṣe ń mu pẹ̀lú economic condition ọmọ wọn bẹ̀ kí ni ìdí tí wọ́n fi ń ṣèwádìí wọ́n ní wípé lẹ́ ájẹ́lẹ̀ àn yóò àṣọ yóò àṣọ bí máa ṣàtẹ́jú náà ilé yìí torí tí wọ́n bá ní lọ́wọ́ tí wọ́n lè tù sí wọn lọ́dọ̀ bóyá wọn ò ní bùkátà mo wò ni wípé bí gbogbo ìlú ṣe rí kò dandan kọjá kò rẹ̀ sí ó lè jẹ́ kẹ̀kan ó lè jẹ́ àwọn kóńkó bíi mélòó kan ẹ dákun ẹ bá ń ìlú rí bó ṣe rí ni ẹ bá ń gbé fáwọn ọmọ látara ìdùnnú tó ń tí ìsọmọlà kejì ọlọ́run ò ní jẹ́ kí bànújẹ́ ó jẹ́ tiẹ̀ náà nínú ẹ̀. Allah subhanahu wa ta'ala kò ní sọ̀kalẹ̀ wá ṣe kínní àwa tá a la gbàgbọ́ tá a dẹ̀ mọ̀ wípé a wà á ṣèṣirò níwájú rẹ̀ jọ́ gbé jàrìkíámà àwa ní irinṣẹ́ rẹ̀ lórílẹ̀ tá a gbọ́dọ̀ tàn máa ti ṣe di dáadáa kéré pé a ara ilé rẹ̀ iná ti máa kèsè rẹ̀ rí mùsùlùmí kódà kò ló ń mọ́ nìsín wàhálà ọ̀pọ̀ láà láà mùsùlùmí èrò nígbà ó dé bá a lónìí nù kò sẹ́ni tí ò lè dé bá kò sẹ́ni tí ò lè dé bá ìlú ìlà làwà aláwọ̀ èèyàn tí wọ́n ń sẹlibrétì nínú òfurufú báwọn ti di bilọ́níà àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n tó jáde láyé àwọn ọ̀rẹ́ ni wọ́n ń kówó ni wọ́n ń dáwó jọ fún wọn láti jẹun ìlú ìnáyìí. náà nílùú táwọn mọ̀ dáadáa táwọn companies bá fẹ́ yáwó tí wọ́n fẹ́ sanwó òṣìṣẹ́ wọn wọ́n máa yáwó lọ́dọ̀ rẹ̀ ńgbà tí gbà dé fún un kò lè rìn oúnjẹ gan kò rí jẹ kò sí Allah subhanahu wa ta'ala kò sí àrà tí ò lè fẹ̀ dá rẹ̀ dá ká máa tọrin kọ́mọ́sì dára tí ò wà. ìfidára tí ó wùyàn ni wípé kó gba ìgbàgbọ́ lọ́kàn rẹ̀ kó gba ìgbàgbọ́ kó má kó ánímọ̀ nígbàgbọ́ má ìfẹ́ má sọ yìí pé torí pé ah, nǹkan wá lé nítorí náà bó ṣe wù ọ́ ló ń wà láà gan ni sọ́wọ́ rẹ̀ wù ah, ó ti lè wù ọ́ lọ́wọ́ bá o dákun o ní ìlẹ́nìkan o ni mo ní o kọ́ wa máa tún àárín rẹ̀ àtọ́lọ́wọ́ ọba ṣe dáadáa kọ́ wa ń ṣe kó fi jẹ́ kí ìgbà kọ́dá sí fún ọ kọ́ mọ́ bá ń bẹ̀. ṣùgbọ́n bá wà wọ́n ṣe ẹ̀ bó ṣe wà nù là kò síbò. Allah fún wa ta'ala lè ṣe náà sọ̀rọ̀ àṣọ làǹtí sọ pé inna ruh al-qudus nafasa fi ruhi kọ́dọ̀ al-qudus nafasa fi ruhi ó ní ẹ̀mí mímá ó mí sínú lọ́kàn tálẹ̀ ní mímá Jibril alayhi salam ẹ̀yin ní pé ó gbé wáyé wá bá mi. alẹ́ nẹ́fṣà tí ẹ̀mí kan ò dájúdájú lẹ́ntẹ̀múta àtẹ̀sẹ̀kìmìlà àjẹlà ẹ̀mí kan ò ní jáde láyé àfi tí àsìkò tá a kọ fún tọ́ba tán. wọ́n sọ ìgbà rẹ̀ zọkọ tí gbogbo òpèsè tọ́lọ́wọ́n bá bá kọ́lẹ̀ fún tọ́ba tán nítorí náà fọ̀tẹ̀kùnlọ́ọ̀ ẹ̀ páyà ọlọ́wọ́n ọba ní gbogbo ntẹ́ ẹ̀ bá ń ṣe wàá ntẹ́ ń bá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ tọrọ rẹ̀ lọ́nà tó dáa. wẹ́rẹ́ ẹni lẹ́nu ẹ̀ta àdókòm ẹ má jẹ́ kí ẹnìkankan nù yín kọ́ wá gbé yín ẹ ti ta òrìṣà ní pé ah, kínní yìí ó tètè jáde àyẹ̀ ló bá hù fi máa fi ẹ̀sìn là kọ́ wá sọ pé tó ọ̀nà tọ́lọ́run ọba ọ̀fẹ́ ló kù tóun ó ti wá wá ọ̀rọ̀ nítorí wípé kínní yìí ó tètè wá. lẹ́nu wọ́n láyé rẹ̀ ń dàbí ńlá mi sọ̀rọ̀ àti torí wípé ntọ́lọ́wọ́n bá palẹ́sẹ̀ fún yàn kò lè tẹ̀yàn lọ́wọ́ o àti pẹ̀lú pẹ́pẹ́ ń fúru fọ́lọ́wọ́n bá ntọ́nulé ọwọ́ rẹ ọ̀tẹ̀ kò ní tẹ̀ gẹ́gùrì. a pé àwọn ìyá wa àwọn àǹtí wa àwọn àbúrò wa àwọn ìyàwó wa wọ́n tún ti gbèsè wọn dé pẹ̀lẹ́jọ́. wọn ò jẹ́ káwọn tí wọ́n ṣe dé láti wá gbọ́ ọ̀rọ̀ tí wọ́n fi lé ọ̀nà wọn lẹ̀ wọn ò jẹ́ kí wọ́n kí wọ́n tẹ̀ retí gbọ́rọ̀ kí wọ́n páyọ̀ ọlọ́run ọba ibikíbi tá ń bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba téèyàn bá ti ìyá ọba lè yẹn ń kọ́ sí kọ́ wá sí ilé ọlọ́run ọba láti wá máa kọ lẹ́tà síbi inú ọlọ́run ọba sẹ́mi yìí pé express ọwọ́ kan ni ó dé bá kápáyà ọlọ́run ọba kápáyà ọlọ́run ọba ẹ̀yin ọmọ ìyá wa lókè ẹ̀yin sisters àwọn àwọn ẹ̀yin muhammed ẹ jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ gbọ́ tọ́lọ́run ọba kí wọ́n gbọ́ tọ́ba rẹ̀ yìí ẹni jáde náà so ó pàtàkì ní gbogbo ìgbà ntí à ń lé ọwọ́ ọwọ́ tẹ ọwọ́ ọwọ́ ní tẹ gẹ́gù ni ọ̀tíkìlọ́ pàtàkì ká wà lọ́nà tọ̀tọ̀ ọlọ́run ọba ní í ṣe tá a bá wà lọ́nà tọ̀tọ̀ tọ́lọ́run ọba bá kọ́ yí pé ọwọ́ ọwọ́ tẹ ọwọ́ ọwọ́ tẹ yọ̀ọ́ lálùbáríkà tọ́lọ́run ọba bá kọ́ pé ọwọ́ ọwọ́ ní tẹ torí ipá wà lọ́nà tọ̀tọ̀ èyí tó dáa ju ìlọ fi pààrọ̀ téèyàn bá wà lọ́nà tí ò tọ́ tọ́lọ́mọ bá bá kọ wípé ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ kò ní lálùbáríkà tọ́ba wa lọ́nà tí ò tọ́ ọlọ́run ọba rẹ̀ ti kọ́kọ́ ọwọ́ rẹ̀ ò ní tẹ̀ àdánwò di méjì ọwọ́ rẹ̀ ò tẹ́ tún jẹ́ yà ó fi jẹ́ pé èèyàn máa ni ni wọ́rọ̀ ni wápò sọ wípé torí wípé àwọn ń kọ́ wa gbé tọ́lọ́hún ọba jù sẹ́gbẹ́ kan. nítorí náà gbogbo àwọn tí wọ́n máa ń sọ yìí pé kó o tó jẹ́yàn ọgbọ́dọ̀ jẹ̀yàn ná kó o tó ráyé ọgọ́dọ̀ pa tọ́lọ́hún ọba tì ọ̀rọ̀ orí burú ni. ọ̀rọ̀ orí burúkú ni. It is imperative on every person at any point in time as a believer to be mindful of the state, the condition of living of others, other Muslims, your neighbors, your family, your next of kin. they their state? It's very important. What is the essence of knowing that? So that if they are in any predicament, you should do your best to alleviate their problems. It's a duty Allah subhanahu wa ta'ala specifically mentioned that. وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذروا تبذيرا The next of key your relations, your brothers, your sisters, uncles, give them their dues. That is, if they are in any state of indigence, and you are better than them anyway, try to use their position to alleviate their problems. So also are the needies around you. So also are the wayfarers. Do not expend what Allah has given you in the way contrary to this because doing that is tabdeel. That is spendaciousness, prodigality. If you have a needy parent, or a needy relation, or a needy neighbor, and you have a means that could have solved their problem, but you use that means, you know, to spend on conspicuous consumption. That's the belief. That is prodigality, as far as Islam is concerned. A Muslim does not live his life for himself alone, but he lives it for the sake of Allah subhanahu wa ta'ala and everyone who is his fellow believer. His fellow or as fellow believer is very important. The people of Salaf do this. They, they, they are mindful of the state of their fellow brothers and sisters, their relations, their neighbors by spending in whatever they have in excess to alleviate their problems in terms of food, in terms of clothing, and in terms of money. When they find a brother, a sister, a relation, a neighbor, a fellow Muslim who is in a difficult situation, they do their best to check, to feed them, to close them and to give them out of whatever Allah subhanahu wa ta'ala has provided for them in form of wealth. Now, وعدم إسرافهم في الحلال إذا وجدوه They are never prodigal when Allah subhanahu wa ta'ala bestows His mercy in them in opulence by even one such riches is halal. You not say because, you know, you have got it in a halal way, then you expend it anyhow. No. You expend it with utmost economy and efficiency. And how do you spend that? To the needs. To those in a way that increase your reward before Allah in the day of judgment. That is why the Prophet ﷺ said, if you have a means of spending big in order to further your class. But out of piety, you now try to cut it lower in order to meet the needs of others. That is taqwa. That is piety. And Allah, we reward you abundantly for such act. May Allah make it easy for us. نعم ذم البخل نعم ومن ومن ومن طاريو كيا جرافون كاوكو ايون ني بي ايشام اكي ايشام نعم وكثرة السخاء والجود ومن كن فينا ونرى àti wọ̀bẹ́dúlẹ́mẹ́ àti máa ná owó wọ̀mọ̀wàsá ẹ̀kúwàd àwọn ọmọ àyá tí wọ́n bá wà nínú ipò tí wọ́n ní bùkátà sí nǹkan wọ́n máa ro tiwọn mọ́ tiwọn. ìhálẹ̀ sáfàrí. wọ́n wà ní àjò ni o wọ́n fi hálẹ̀ ẹ̀kọ́ mẹ́tì tàbí wọ́n wà lé. whatever condition they find themselves they never strip allow themselves to be stripped off of these good character traits. Now, فإنه بذلك يقع التعاذل في نصرة الدين torí pé látara báwọn fi ṣe yìí máa ń so àwọn èèyàn pọ̀ láti ran ẹ̀sìn lọ́wọ́ ẹni tó jẹ́ wípé bọ́ba bọ́ba wà ní bùkátà tó bá wà ní òmìnira ó ṣègbìyànjú láti bọ́ gbọ́ bí ọ bùkátà tó bá mú ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ wá fún ọ ọ tètè tẹ́tí sí yẹni tí kò rántí ẹ lọ ọ pàtàkì ní bàtí òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé táyé ń bá ń lọ sópin àwọn arúmáwá wọ́n pọ̀ lórílẹ̀ wọ́n tàn kálẹ̀. tí wọ́n bá sọ pé romawa ẹ̀sìn kan lónìí wípé gbogbo òṣèṣì wọn ni ó kun orílẹ̀ bàtísà abẹ tó ń sọ tó ń sọ níwájú sẹ́dínà Amr bin As sọ ọmọ ń tọ́ ń sọ ṣá ó ní wàláhì tí mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ náà sàrà sílám ni mo ń sọ. kí ni sẹ́dínà Amr bin As tó fi dá lóhùn ní bọ́ba jẹ́ pé bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní àwọn àṣesí kan tó pé àwa la á gbé jùlẹ̀ ńgbà bá gbé jùlẹ̀ lọ́rọ̀ wà dojúrú nínú àwọn ìṣesìn ni wípé tí aburú bá ṣẹlẹ̀ sáwọn èèyàn wọ́n tètè sáré dìde bó o ni wọ́n ṣe tètè mú aburú nkú o tí dẹ́kun fi báwọn èèyàn. káyọ̀ tó lè rà sáà àwọn relief agencies ọ̀dọ̀ wọn lẹ́yìn tuntun tọ́pọ̀ wọ́n pẹ́ tí wàhálà bá ti dé báyìí wọ́n ti sáré sí. kì í nìkan tàdánwò bá wa dé bá wọn látara bẹ́ẹ̀ àti tètè tají kúrò nínú àdánwò ẹ wọ́n ṣègbìyànjú lórí rẹ̀ ọkọ́ mọ̀ láàrin wọn wọ́n tètè máa tají kúrò nínú àdánwò kẹtùsí èèyàn kan tàdánwò bá tún wá ṣẹlẹ̀ wọ́n wà á ronú jinlẹ̀ bóun ní irú nǹkan báwọn ò tún ní ṣe ṣẹlẹ̀ máa ń jọ wájú sẹ̀dínà amúròbínà ó wá tún fi nǹkan kun tó jẹ́ ó pèlẹ́ karùn ó ní táwọn olórí bá fẹ́ ṣàbòsí wọ́n á tètè máa ká wọn lọ́wọ́ kò kí wọ́n má ṣe bàjẹ́ islam ló ní gbogbo ilé tí a bá ní àwọn olórí lẹ́gbẹ̀ẹ́ wa tí wọ́n ń fìyà jẹ àwọn ọmọ àwọn àwọn àwọn àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí kí ìjọba tó wà lágbègbè wọn kó lọ́ọ́ bá wọn kó digun bá wọn ipe rárá o ẹ gbọ́dọ̀ fara ní àwọn ọmọlàkejì nísìn áàrí wọn tí wọ́n ń ṣèbàjẹ́ àwa náà látún wa máa kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́ yẹn wípé ah tí ò yẹ kó tí ò yẹ kó wọ́n pàtàkì ní gbogbo ìgbà gbogbo ohun tí ó sọ ọmọ ẹ̀yà pọ̀ nínú ẹ̀sìn ká máa ká máa gbàyànjú lórí rẹ̀ ah ó bímọ kò sí ní ó sì kó mọ́ ní ah á sọ dìgbà mi ó ní ara wa sọ dìgbà mi sọ dìgbà mi kí ni ẹ eléyìí gbé ìrẹsì wa eléyìí gbé wa wa tá a bá kà fún kò ní sẹ́nìkan tí ó sọ yí pé òun ní wàhálà kankan nínú tọ́ba sẹ́kù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sí nínáwó wa à ń fi ń sun ọmọlàkejì tọ́jọ́ máa yá lẹ́sìn ni tàbọ́ máa yá abínibí tí lágbájá ò rí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ yá n tá a sọ yìí náà sọ fún un ó ní àbúrò ìyá rẹ̀ kan tó jẹ́ pé ah ó ní èèmọ̀ ni. àrùká rẹ̀ lè pààyàn ó sùnmọ́ náà ni ó ní ah, sheik ó ní a ah. tẹ́lẹ̀ pé tó bá fẹ́ yọ zaka kànáàtì ó sì gbé zaka fún ó lóun ní gbé zaka fún ó gbé fara àtà mo ní kí nìdí ó ní torí pé tó bá gbé zaka fún wọ́n sọ pé owó pọ̀ lọ́wọ́ òun gbogbo bùkátà ni wọ́n wàá gbé sùn lọ mo ní ẹ̀hẹ́n lè òfin ní ṣe tọ́lọ́. bí ká má ti sọ̀rọ̀ tán ni lẹ́nu ìyẹn bá pè wọ́n sanwó sọ àwọn wọ́n sanwó sọ àwọn ebi ń pa àwọn o má jẹ́ wọn ó kú lébi o ó ní ẹ́ bàbá tẹ́gbọ́n ti sọ mo ní salaamaleykum ní wàhálà fún sọlá fifty thousand kan ti bọ́ sí ọ lọ́wọ́ nìsí ọmọ ó ní nàwọn já sí bọ́jẹ̀tì já bọ́jẹ̀tì ó ní bọ́jẹ̀tì ó ní mo ní á bọ́jẹ̀tì gbogbo ohun náà need pẹ̀lú gbogbo family rẹ̀ kò fifteen thousand lọ mo ní já sí thirty já dọ́bù twenty orí rẹ̀ já sí pọ̀ ọ̀yà mi o tó bá gbowó oṣù kọ́ wá fún ọ ní nǹkan rẹ̀. lórí bí àwọn ara ẹni tí ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kó fún un yẹn wọ́n lè kó fún un. láàrin ìṣẹ́jú àwà eh, bíi mẹ́rin bíi márùn-ún ẹnisẹ́ ti dọ́dọ̀ rẹ̀ ọba pè. ó ní táwọ́ ná àwọn ọmọ rẹ̀ ò ní ṣiṣẹ́ àdúrà tó ṣe sọ̀hánà kí ni yorùbá wí wọ́n ní yóò ṣẹ̀kọ̀ṣẹ́ yóò ṣẹ̀kọ̀ṣẹ́ eléyìí ó ti ẹ̀ṣẹ́ torí wípé ó ti ó ní òun ti ẹ̀sìn wò ó pé gbogbo ohun tó fi ránṣẹ́ sóun bóyá five thousand naira kó o lè máa wá ya káàkiri báwọn ṣùgbọ́n eléyìí bọ̀dá ẹ tí a bá ti sanwó yín fún ẹ ó ní kí n ti lè bá rí mi gbàǹjọ́ mi yín tètè fi lè ránṣẹ́ tí mo bá ti ń dọ́wọ́ mi báyìí ń fò ilé ìránṣẹ́ kí n dé bá àrí gbàjọ mi. a bá wà. mo ní mọ́ wá sí yorùbá tán gbogbo àwọn nǹkan tó kù sí níbi ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́hún kì í kà sọ sọ pé kọ́ wá sìn ọ́ ó sọ pé kọ́ wá sìn ọ́ ọ̀dà àsìkò ti ń lọ ẹ ti pé sixty nísìn ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ó ní wọ́n láì kódà ń ronú ipò ń fẹ́ lọ ájì wọ̀lá ẹ̀kọ́rọ́ nù rẹ̀ tẹ́lẹ̀ kò rún kankan tó jọmọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ máa kírun sásìkò ó ní à òótọ́ ni òótọ́ lọ́wọ́ ọbọ̀ kọ́kọ́ bíyàn léèrè ńjọ́ gbélé àwọn ní ẹ̀ ó fi kásẹ̀tì ránṣẹ́ sí ó fáwọn ọ̀rẹ́ yín ránṣẹ́ sí láàárín oṣù kan yẹn ẹ̀sìn rẹ̀ ti yàtọ̀ ebi pé wọ́n ti ń sọ wọn ni à ìwọ náà ti jọyìn àwọn gúrùpù àwọn oníṣòkòtò sófé wọn sọ fún bẹ́ẹ̀ kí lọ́ọ́ falẹ̀ ìsẹ́ẹ̀lì àkè ìsẹ́ẹ̀lì ìṣẹ́ dáadáa sí torí pé bèrè ìsàn tó sí àtàbílẹ̀ aláyà pẹ̀lú ìmáṣe dáadáa ọ̀ sọ ọmọ nísìn ọ̀ sọ dẹrú torí pé kí ni wọ́n ah! mọ̀ wípé òjíṣẹ́ náà sàn fúnra mi dáàbò dáàbò ẹ ẹ ẹnáwó síra yín pẹ̀lú gift ìfẹ́ láàrin yín yóò rinlẹ̀ dáadáa lórí tọ́lọ́mọba lójú ọ̀nà ẹ̀sìn èyí gbọ́dọ̀ fi lé ìṣeré àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ wàláhì wọn fi lé ìṣeré ló fi jẹ́ pé láàrin wọn wọ́n múra wọn bí òṣìṣọ́ wọ̀ ni wọ́n dúró gidi sán bí òṣìṣọ́ wọ̀ torí pé kíni wọ́n mọ̀ wípé àwọn rí bá olúkálukú àwọn àwọn ń lò gbèsè ayé àwọn kìí ṣe torí tàwọn nìkan torí gbogbo àwọn àrùn náà lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé bíi ara kan ṣoṣo ni àwọn olùgbàgbọ́ òdodo jẹ́ ntọ́ba bọ́ ojú yọ bá mu tí bàbá bára ojú òsomi ṣèkèfèkè ọba gbogbo ẹ̀ lórí jẹ́ gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ máa fi ṣe àríkọ́ṣe láti lọ sí fún tẹ̀síwájú mùsùlùmí a muslim by nature is one who is mindful of the existence of others in spending, in everything, in, solu- in providing solutions to problems. With that, inshallah al-kareem, the deen of Allah subhanahu wa ta'ala becomes firmer. You will have the audacity to correct because you have proved yourself relevant in the life of others. Because you have proved yourself relevant in the life of others, you deserve to have a say in their life. And what say will you have offered other than the saying of Allah subhanahu wa ta'ala as preached by His Prophet sallallahu alayhi wa sallam. By so doing, you will be fostering, you know, the spreading of the deen of Almighty Allah subhanahu wa ta'ala. Now, وشدة محبتهم لاصطناع المعروف إلى الإخوان. àti wọ́n wà wọ́n máa ń jẹ́ kó gbóná lórí ẹ̀mí wọn ìfẹ́ ìṣe dáadáa sí àwọn ọmọ àyà. wà ìdíkọ́lù bá ọgbọ́n fòrò àlàbà ọ̀. nà wọ́n á dẹ̀ máa ń fẹ́ dun ọmọ làkejì nú wọ́n fẹ́ máa dunra wọn nú kí ni wàhálà kí ni kí ni ṣẹlẹ̀ sí lágbájá ẹ̀já gbìyànjú lórí rẹ̀. nà wọ́n tàkìdímù ìkọ́ni ìfẹ́ záàlì kàlẹ́ àǹfọ̀fẹ́. nà wọ́n débi wípé wọ́n ṣe é. bí ìgbà tó yẹ pé àwọn gan náà ní bùkátà ni wọn máa wò ah condition ti lágbájá yìí wà ó gbóná ju tèmi lọ àbí ẹni tí ń pọ kàkà tó pé ó wà lórí àìsàn àtẹnudọ́jẹ́ pé oúnjẹ ò nínú àwọn aláwọn tó pé àlejò wà wọn ò ní ju oúnjẹ tí àwọn ọmọ méjì péré tí wọ́n ní tí wọ́n jẹ lọ àlejò ló dẹ̀ dìde àlejò ò dẹ̀ mọ kọ̀ǹdíṣàn wọn. wọ́n wá ní kò sí wàhálà ẹ máa rẹ àwọn ọmọ tẹ́ kílẹ̀ òfin mọ́ káfíbà mọ́ káfí sáré káfá àwọn ọmọ yìí wọ́n ra àwọn ọmọ tẹ́ wọ́n tún wá yín nálẹ̀ kí àlejò ó fi wò pé bóyá àwọn ń jẹun torí tálejò bá fi mọ̀ wípé torí tòun làwọn aráalé ò fi jẹun ọkàn rẹ̀ lè mọ́ balẹ̀ láti jẹun. gbàlejò jẹun tán wọ́n rẹ mọ́tẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ kí ni Allah subhanahu wa ta'ala torí gbogbo ẹ̀ ọ̀sọ̀ àyà kalẹ̀ alladhina yusiruna ala anfusihim. àwọn tó jẹ́ pé n ti ń dà wọ́n láàmú wọ́n gbé ìsúlẹ̀ láti fi gbọ́ bùkátà fọmọlàkejì kí ni yorùbá máa sọ wọ́n ní òfin tiẹ̀ lẹ̀ gbọ́ tọmọlàkejì kí náà ní ṣe ọlọ́run lọ kì í ṣe láyé bí nìkan lọ́run torí pé ìsìláàmù ti pẹ́ nílẹ̀ yorùbá ló fi jẹ́ pé gbogbo àwọn arú òwe báwọn tí ò ṣeé ti dànù ìpìlẹ̀ rẹ̀ nínú kíni nínú súnà tàbí ìṣesí àwọn ẹni rẹ tẹ́sí kọjá lọ lọ́wọ́ àyè. àkọjá wọn bá sọ wọn ní wọn ayé làwọn bá fa ayé làwọn bá ìmọ̀lé wọn lọ́sọ̀ ọ̀gángan ni kọ́ni yóò wọlé dé nítorí wọn máa ń ah, nípìnlẹ̀ dáwọn mọ́ ni Islam ti pẹ́ nílẹ̀ Yorùbá torí jẹ́ pé gbogbo ọ̀gọ̀rọ̀ àwọn ìṣesí yàní àti ìsọ̀rọ̀ sí àti àwọn ọ̀rọ̀ míì ní ó ní ìpìlẹ̀ nínú sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. إكرام الضيف وخدمته بأنفسهم إلا بعذر شرعي They honor their guests. Not only honor, they وخدمته They serve their guests بأنفسهم by themselves إلا بعذر شرعي except if there is an excuse which Sharia permits. In fact, the Prophet ﷺ said, من كان يؤمن بالله واليوم الآخر فليكرم وفي رواية فليحسن إلى ضيفه. Whosoever believes in Allah subhanahu wa ta'ala and the day of judgment, that there is a recompense in the day of judgment, should honor his guest and his neighbor. And the Prophet ﷺ also said, من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. Whosoever believes in Allah subhanahu wa ta'ala and the day of judgment, let him do good, let him honor his guest if you don't have anything, immediately as they get inside, give them water to drink. Give them water to drink. Try to engage them in discussion that will take away from them the stress of journey. It's very important. By good talks, by advice, and by service. Oh, some of them, huh? It's better now, after taking the water, come and take a shower. Maybe your own dress. If you're from the same size with them, you pack their own wear to wash. You give them your own to wear. This is it. He or she will feel, no, you, the conscience will, will be settled. Such that even if he or she harbors any ill feelings towards you, he or she will get doused and uh, you will not know when he or she will start at falling. You know, telling you things which ordinarily, you know, I mean, she, he or she wouldn't have told you. It's very important. What is that? You have disarmed him or her through the teachings of the Prophet sallallahu alaihi wasallam. It is through this that the companions of the Prophet sallallahu alaihi wasallam were able to disarm the enemies of the deen. And it is through this, the enemies of the deen became friends of the deen. Not only friends, they became, you know, believers. And they became very good Muslims. So in essence, the behavioral patterns of the Salaf is to, you know, infect others with good character behaviors that will make them, you know, that will subject them to sober reflection and we make them believe in Allah subhanahu wa ta'ala and the truth of the deen of Islam. it's very important at every point in time. And that is why the Salaf Salih, they are exemplaries in these traits. Now, ثم لا يرون أنهم كافأوه بإطعامه وخدمته بالإقامة عندهم وإحسانهم وإحسانهم الظن به With all this, they don't even feel they have done their best. They don't feel they have done their best to the, to the visitor or to the guest. They say, no, they, they start giving excuses. Please, sorry, oh, uh, this due to one reason or the other, we will have done better, but inshallah, Kareem, another time, inshallah, we try. Despite, the, you know, what they have done in goodness to the to the to the guests. They'll still be giving excuses. You know, they have done they have not done enough. By so doing, they will not feel, you know, in their mind that you know they are something and they have done much. And whenever you don't feel you have done much, you know, you have abased yourself. And Allah subhanahu wa ta'ala recognizes that humility and Allah subhanahu wa ta'ala strengthens you further to do more pẹ̀lú gbogbo gbìyànjú tí a máa ń fi fàlejò á wọ́n ṣe báyìí fún wọ́n ṣe wọ́n tún máa sọ pé ẹ má bínú o bí ó ṣe rí ni àmọ́ pẹ́ ń bọ̀ ni àbá ti ṣe gbìyànjú jù báyìí lọ wọn ò ní àtọ́ ah, kódà àṣẹ báyìí fún àṣẹ báyìí fún wọ́n bẹ̀rẹ̀ sí máa à rárá ẹni rẹ̀ ń sèyìn torí pé kí ni Allah subhanahu wa ta'ala ni tá à ń ṣe yìí là ń fi ń wojú rẹ̀ àdẹ̀ tí màbóyó tí kájú sùn àbóyá kò tí kà so ntẹ́yẹ̀ máa wọ́n sọ ah ẹ má ẹ̀sà àmọ̀ fàdúrà ràn lọ déédéé tá a lè ṣe nìyí tó gbàtẹ́ ìbá tó fi wá ń gbà mí pẹ̀lú ògùn ọlọ́run bá àgbò lápá something of that nature so with that you know kò ní sí pé ọkàn àmọ́ òye pé èmi tí mo ṣe báyìí fún tí mo ṣe báyìí fún mo ṣe báyìí fún ó ma ìrẹ́ra rẹ̀ ńlẹ̀ ti wà fún ọ nínú ọkàn rẹ̀ wípé ò tí ì ṣètò lójú ọ̀nà ọlọ́run ọba torí ọ̀ ń bẹ lọ́run ọba kó fún ọ lágbára láti ṣe jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògùn ọlọ́run ọba ètò jù bẹ́ẹ̀ lọ lórí ṣe ń bọ̀ báyà ó pàtàkì nínú ṣe àwọn ẹni tó ti kọjá lọ ní tí wọ́n sábà máa fi hàn ní. وإجابتهم لدعوة إخوانهم إلا من كان طعامه حراما أو answer the Salaf Salih is one of their traits that they answer the call of any of their brothers and sisters when they are invited for programs for walima, banquet, or anything of that nature, in as long as there is nothing forbidden in Sharia in what they are invited for. That matters a lot because the Prophet ﷺ said, إذا دعي أحدكم إلى الطعام فليجب. If any one of you is invited for a banquet or feeding, you know, walima, فليجب let him answer the invitation. For insha'a falyakul. You may have a circumstance whereby you don't feel like eating, but that doesn't stop you from going there. You still go there. If you get there and you are okay, you feel like eating, you should eat. And the Prophet ﷺ said further, وَإِنْ كَانَ صَائِمًا فَلْيَدْعُ بِالْبَرَكَةِ If you are in fasting, you are observing fasting, and you are invited for a, a banquet, you still visit, you go there, but when you go there, you pray for them. If they, they can package your own takeaway to do futur with it, no problem. It's a good idea. In another tradition, the Prophet ﷺ said, uh, if you go, if you feel like eating, you should eat. If you don't feel like eating, you just hold it and pray. for the for the person who has invited you. Ah, kéèyàn máa dáhùn tí wọ́n bá péyàn fápèjẹ lára súnà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ni tó jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ fi ṣeré tọ́lọ́ ló jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó sọ yìí pé tí wọ́n bá pè yín fápèjẹ ẹ mọ́ ṣàlàyé lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá dọ̀hùn tó ń jẹ ò bá wù yín jẹ ẹ lè má jẹ torí kí ẹ fi gbogbo ìgbà ló ń yẹn jẹ. ó wá pé kì í ṣe pé oúnjẹ ò yín jẹ nìkan ẹ wà nínú àwẹ̀ ni tẹ́ ẹ bá wà nínú àwẹ̀ ẹ ṣàdúrà fún àwọn tí wọ́n pè é òjíṣẹ́ náà fúnra rẹ̀ fúnra sọ́dọ̀ ó pàtàkì so that n tí ó fi lè kọdí kéèyàn má lọ síbi àpèjẹ onítọ́ba jẹ́ wípé ẹ̀rí ìṣẹ̀ríà wà látara wípé n tí wọ́n pè yẹn sí o bọ́yá wọ́n àràámù pọ̀ ń bẹ̀ wọ́n ń sáàbò tí ń bẹ̀ tàbí àwọn ìṣesí tó pé ó ti ẹ̀sìn. نعم أو إذا خص الأغنياء بالدع... بالدع... نعم إذا خص الأغنياء بالدعوة دون الفقراء tàbí kó jẹ́ in such a in such an invitation only the well-to-do in the family I mean in the society are invited if the if you are invited to a banquet and uh, you find out that the only people invited for such gathering are the well-to-do in the society, and the invitation is not extended to the well-to-dos. A good Muslim should try to avoid it. Yes, because the Prophet ﷺ says, I mean, a bad banquet is that banquet that, you know, extends invitation to the well-to-dos alone, not putting into consideration the less well-to-do in the society. Now, أو كان في مكان الوليمة شيء من المعاصي or if in such a banquet there are things which are contrary to the injunctions of Allah like dancing like music like alcoholic alcoholics when you are invited to such a place if you don't know once you get there and you notice that this is what is there as a Muslim just leave that place because the mercy of Allah subhanahu wa ta'ala is absent in such occasion. tá a bá ti débì kan tí wọ́n pè wá sí tó jẹ́ pé ìranù ni wọ́n ń ṣe ń bẹ̀ bóyá ọkùnrin àtòbìnrin wá ń jó wọ́n ń di ìmọ̀ra wọn tàbí wọ́n mu tí ń bẹ̀ tàbó di wípé wọ́n wá sọ di agbo ìranù tó jẹ́ wípé wọ́n bí ìgbà tí wọ́n ń sọ pọ́lọ́wọ́n ọba ni wípé tòkó ṣe ní tí ó ṣe túmọ̀ rẹ̀ yàní mọ̀kálẹ̀ mọ̀kálẹ̀ xaarẹ̀ yàní asdaqu min mọ̀kálẹ̀ lisan yàní kí èèyàn máa fi wà kọ́ máa fi wá ìbínú ọlọ́run ọba nígbà míì ó múrinlẹ̀ ó dẹ̀ gbóná ju pé kéèyàn fẹnu kò nígbà ní ìyàrá sọpọ́ ọlọ́run tó ń tó sí nígbà tó móbìnrin olóbìnrin lọ́wọ́ tó gbé ọtìgú ọtí sí tẹ̀ ń wá ń dì mọ́ra yín gbangba tẹ̀ ń jó tẹ̀ ń kọrin kí ló sọ ọlọ́run ṣe tìǹẹ́ ní ìwọ̀ ó sọ tí mímu ní ìwọ̀ ó sọ orin àlùfàṣà ó sọ ní ó ṣe ní ìwọ̀ wá ní gbogbo ẹ̀ ní wọ́n wá ń ṣe kìí tún ṣàkópamọ́ ní gbangba ni ẹ̀dùn ká máa ká máa fídíò rẹ̀ ká máa gbé sórí afẹ́fẹ́ wọ́n láwọn ọba fi ń tó ṣe òun tán sọ̀rọ̀ mùsùlùmí ẹ̀ bá wọn lọ rú èyí kéèké ẹ̀ bá wọn wò torí pé kí ìbínú ọlọ́run ọba ń lórí àwọn tí wọ́n ń ṣerú nǹkan bẹ́ẹ̀ it's very important a muslim should get against that now. حسن أدبهم مع الصغير فضلا anil kabir. ìmáa ṣe dáadáa wọn ní ìwàsí sí àwọn ọmọ kéékèèké kásẹ̀ tó wá mọ́sọ̀ pàgbàlagbà. àwọn ènìyàn tó ti kọjá lọ ìṣesí wọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam táwọn ọmọdé bá pè gan yọlọ yóò lè bẹ̀ wọ́n wò yóò bá wọn ṣeré kìí ṣe fọmọdé nìkan àgbàlagbà gan òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám bàbàrà rẹ̀ ó lọ sọ pé afẹ́ rí ọ ya Rasulullah sàásù wà bá jẹun nílé wa òjíṣẹ́ náà sàásù náà wọ́n lè dìde lọ. ẹni tó bá ń fi ti àwọn ẹni rẹ tó ti kọjá lọ ṣe ìwà wò ń máa ń hùwà pọ́nlé sáwọn ọmọ kéékèèké gan kásẹ̀ tó wá máa sọ pé àgbàlagbà tọ́rọ́ yóò jíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní laysa minna man lam yujilla kabira kò sí lára wa o ẹni tí ó àwọn àgbà wa wa yarham wòye hamsan ìrẹ̀lẹ̀ tí ò dẹ̀ láàánú àwọn ọ̀dọ́ wa tí ò ní lójú tọ́dọ̀ bá ṣe nǹkan wọn lọ pé ọmọ èké ni í ṣe. ẹ má sọ wípé gbogbo ohun tí ń bá ń ṣe náà lẹ́ẹ̀ dànù torí pọ́jọ́ mi èké là á ní bàbá kan lágbẹ́sìn yìí dáadáa tí wọ́n bá ń bọ̀ ayé ìsìn ayé pẹ́pẹ́yẹ ni kì í ṣe ayé adìẹ mo ní bàbá kí ló túmọ̀ sí ó ní adìẹ máa ń ṣáájú fáwọn ọmọ ẹ̀ bọ̀dé pẹ́pẹ́yẹ àwọn ọmọ rẹ̀ máa ń gbà wá àwọn kan wà níwájú àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ àwọn kan mọ́ ní ẹ̀ kí ni ẹ̀ túmọ̀ sí wọ́n ní à ayé sì àti ara wọn kí wọ́n lọ kéwú ara kí wọ́n lọ kàwé ọ̀gọ̀rọ̀ wọn wọ́n gbé kínní kan dání wọ́n ní íńtánẹ́ẹ̀tì wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn àgbàlagbà à táàmù fún gbogbo wọn yẹn àsìkò yẹn ti kọjá wípé nísìnyí wọ́n fún wa ní information lórí àwọn kankan tó yẹ pé àwọn ò ní information yẹn a gbọ́dọ̀ tẹ́tí sí wọn ká gbọ́ ọ̀rọ̀ gidi ni. àṣẹ ahmed shakir rahimahullah hamdan wasa afaanla ni afaanla diisi ni kò rí musannif ibn abi shayba tó jáde láyé àwọn ọmọ tí wọn ka ìdádí kódà ìbùtìdáyé tí lárúbáwá rẹ̀ bá ṣe gbé múnádóko tó bá lọ sórí nẹ́ẹ̀tì nísìn yóò dánlóòdì ibùn àbí ṣẹ́bà gbogbo àwọn súnẹ̀n àti àṣàr táwọn ará wájú mi ò rí yóò kó jáde nísìn tó dẹ̀ jẹ́ pé súnà òjíṣẹ́ mọ́sálà fúlà mi tí wọn ò dẹ̀ rí torí pé wọn ò rí wọn lè sọ pé kò sí ti yẹn ọmọdé lórí àti kò sáà sọ pé ẹni ire kò ní sọ pé torí pọ́n mi ké sọ̀rọ̀ ó lè fi àìmọ̀ wá wù bí ọmọdé ó lè fi gbé kalẹ̀ àìmọ̀ wá wù yẹn ẹja àgbàlagbà ó dòṣẹ́gbẹ́ kan nǹkan ń sọ̀n àgbọ̀ torí láti fi ti àgbà ìjẹ́ àgbà túnṣe kí àwùjọ ó lè tẹ̀síwájú pẹ̀lú ìmọ̀ tó bá fẹ́ mú wa. ṣùgbọ́n tí a máa ń sọ àwọn.